ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu olùṣọ́àgùtàn aishaiya ògúnbọ̀mọyìn àkúrò ọ̀rọ̀ tòní ni ìpè ìjẹ́ ìpè rẹ ní ẹ̀rí ìbá ọlọ́run pàdé ti ara ẹni apá kẹrin tẹ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 0809 678 1135 0809 678 1135 kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa ànìkan ṣe ànìkan dágbé ànìkan dáfà ní ilé ayé ẹ lálẹ́ yìí ó máa dópin. yóò dópin. má lólùrànlọ́wọ́ tó wà láyé ẹ yìí lórúkọ Jésù kó parẹ́. olùrànlọ́wọ́ aláàánú kó lù wá gbèdìde. láyé ẹ kọ́ lọ́rùn gbèdìde. olóore rẹ kó ṣe kòǹgẹ́. You will meet with your benefactor. Kọ́ lọ lóore rẹ kò ẹ́. God shall connect you with your benefactor. Kò fojú ara ẹ lóore ẹ. There will be connection between you and you. Kò ṣe é lóore. I will favour you. Ẹnìkan ṣe ó dópin fún ẹ Solo effort in your life has come to an end today. Ẹni méjì sọ jẹ́ nìkan. The Bible says two are better than one. Ọlọ́run sọ fún Adam. God told Ada. Ó ní kò yẹ kó nìkan dá wa. It's not proper for you to leave a group. Máa ṣe olùrànlọ́wọ́ fún ẹ. I will raise an helper for you. Ǹjẹ́ kó wu Ọlọ́run láàánú ẹ̀? Let it be pleasing unto God tonight. Tonight. Kó ṣe olùrànlọ́wọ́ fún ẹ. God will raise an helper for you. Kò ní já wa nìkan mọ́. You will no longer be alone. Kọ́lọ́run ṣe olùrànlọ́wọ́ fún ẹ. The Lord shall raise you an helper olùrànlọ́wọ́ tí wọn náà máa jẹ́ tó máa mú tó máa yó tó máa ṣẹ́kù. The one that prosper you. Kọ́lọ́run gbé dìde láyé ẹ. The Lord shall link you up with your benefactor. Ilé tí wọn náà lè kọ́, ó kọ́. You will be a landlord or landlady. Wà á tún gbẹ́bẹ̀. And ah, you will be an owner occupier. Mọ́tò tí wọn náà lè rà, ó rà. The enemy say you cannot buy a car. Ẹ̀mí àtúndọ̀. Buy a car and you will drive that car with long life. Hallelujah. Hallelujah. Mo pàṣẹ pé. I decree ní àjọ̀dún ta lẹ́yìn. in this night commemoration anniversary. ọlọ́run tó mú ìkólọ sẹ́ni padà. the lord that restored the captives back to zion. yóò mú ìkólọ rẹ padà. shall restore all your lost glory. hallelujah. hallelujah. gbogbo ẹnikẹ́ni tó wá ṣàìsàn. all those who are healed. lálẹ́ yìí. tonight. gbogbo tó ń pè láìsàn. anything infirmity. tó bá wà lára ẹ ní ìdúró ìlú rẹ. you are experiencing in this our crusade. mo pa aláṣẹ. i decree. gbogbo àìsàn tó bá wà lára ẹ kó jáde you will be healed of all infirmity all infirmity shall disappear. kọjáde. amen. kọjáde. amen. gbogbo àìsàn láti orí kọjá àtẹlẹ ẹsẹ. all infirmity from your head to the. mo pàṣẹ lórúkọ jésù. i decree to you. jẹ́ni lára rẹ̀. depart from these ones. depart from these ones gbogbo ogun rán lápá rán lẹ́sẹ̀. all spirit of crippleness stroke. ogun ní kidney ogun ní liver ogun ní lungs. all problems in your lungs in your kidney lórúkọ jésù jáde lára rẹ. in the name of jesus they should vanish. ìjù tó wà nú ẹ. that fibroid you are experiencing. tó di nǹkan mìíràn kalẹ̀ sí. and it's turning to another thing your tummy. ó mú gbogbo menses ó gbé lọ. it has since your you have become menopausal. lórúkọ jésù jáde lára rẹ. I decree that should vanish. gbogbo menses tó ti lọ kó padà. àìsàn tí mo fẹ́ nú bá all the sicknesses I've mentioned. àìsàn tẹnu mi ò kọ. the ones I could not mention. ṣùgbọ́n àìsàn lára rẹ. but it's an ailment. lórúkọ jésù kọ́ ọ̀sán. in the name of Jesus I pray you should receive your healing. brethren receive your healing. Kọ́sàn. Continue to receive your healing. Kọ́sàn. Amen. Mo pàṣẹ pé kọ́sàn. Amen. Sọ pé hallelujah. Hallelujah tún sọ pé aleluya. aleluya. sọ lẹ́ẹ̀kan sí. aleluya. gbogbo ẹ̀yin aláboyún. all pregnant women. ọmọkọ́mọ ò nira wọnú ẹ. unwanted baby will not go to your home. ọmọ tó ń gbẹ̀mí ìyá ẹ ní wọnú ẹ. any fetus that will destroy your life as a mother will not be your portion. ẹ ọmọ tó ń gbẹ̀mí ìyá lọ́jọ́ ìkúnlẹ̀ kò ní yọ̀dọ̀ ẹ. On the day of delivery, you have a safe delivery. Lọ́jọ́ ìkúnlẹ̀ orin ayọ̀ ló máa kọ. On your day of delivery, you will see the song of joy. Lọ́jọ́ ìkúnlẹ̀ orin ayọ̀ ló máa kọ. On your delivery day, it will be songs of joy. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah ẹ̀yin tó yẹ kó ti bímọ ńlẹ ọkọ tẹ ẹ ti bímọ. those of you who are married and you are barren. gbogbo ohun tó ń fi ṣe inú ẹ. all blockade in your tummy. mo fà yọ lórúkọ jésù kó yọ kúrò. I decree all blockade to be vanished and they will vanish Bobo in Jesus' name. gbogbo blockage tó wà bẹ̀. gbogbogbò tó ń bẹ níbẹ̀. mo ṣì ń di lórúkọ jésù kó jáde in the name of Jesus they are uprooted tonight amen. Ìyá ẹ bí ẹni. You are giving birth over your parents. Ìyá rẹ ò yàgàn. Your mother was not barren. Ò ní yàgàn. All women present here, you will not be barren in the name of Jesus. You will have children. Ìwọ náà bí tiẹ̀. You will have your own child. Àbí yẹn ló dẹ̀ máa bí. And you will have a safe delivery. Gbogbo ọ̀tá bínú kó àdẹ̀yìn lẹ́yìn ẹ̀. All implacable enemies to nice and major end in your life. Amen. hallelujah. hallelujah. olùwòsàn. the healer. tó wò mí sàn. that healed me that day. lọ́jọ́ náà. that day. tó máyọ̀ mi kún. and you made me. wá àwọn èèyàn yìí sọ. look at this one father heal them in this. máyọ̀ wọn kún. let them receive full joy. gbàdúrà. father hear this prayer. ògo ni fọlá ń lókè. glory be to God in heaven. ògo ni fọlá ń lókè. glory be to God in heaven gbogbo ẹ̀mí kọ́ tán gbé sí ẹ nínú tán gbé fún ẹ jẹ. all spirit that you are coughing. láti gba ìwé tán ti gbé fún ẹ jẹ. all coughing spirits. orúkọ jésù kó pòórá. they should vanish tonight. ẹ̀mí burúkú tán gbé fún ẹ jẹ láti gbà náà lórúkọ jésù kí náà jọ lálẹ́ yìí. which has brought about constant kí náà jọ lálẹ́ yìí. should be destroyed by holy ghost fire tonight. Holy Ghost fire should destroy them. Èyí tán bá fi gbẹ̀mí ẹ lórúkọ Jésù kò ní ṣẹ́ṣẹ́ fún wọn. That could lead to your death tonight my God, shall end his body. gbogbo ikọ́ náà máa bí dànù. orúkọ jésù á pòórá. gbàdúrà. gbàdúrà. àwọn tó bínú sí tó bínú sí ẹ. those who are against you and you are not. ọlọ́run yóò gbẹjà ẹjà. The Lord shall rescue you from their hand. Ọlọ́run yóò jà fún ẹ. The Lord shall fight for you. Ìwọ ló máa bọ́. You be a conqueror orí ẹ̀yìn orí aṣẹ́gun ló máa you will be a victor. Oh, ní kú. thou shall not die. bí kò ṣe yíyẹ. but live. kọ́ máa ròyìn iṣẹ́ olúwa. and proclaim the good of work of the lord. hear this prayer lord. ìlú lé lórúkọ jésù kò ní lè mọ́ ẹ. things are difficult it will not be difficult for you. kò sówó lù lóòótọ́ ṣùgbọ́n àṣírí tí a máa ah, bọ̀. there is scarcity of money but the lord has not given it. lọ́nà ìyanu àṣírí ẹ̀ á máa bọ̀. all your needs shall be met by God. ìwà máa jẹun you eat sufficient food. Yo. you have enough to eat. àtúnṣekù. and there will be leftover for you. ọlọ́run á yà ẹ́ The Lord shall surprise you. Àfọ̀hún rere yà ẹ́ lẹ́nu. On the positive news. Àfọ̀hún tó dára yà ẹ́ lẹ́nu. Ògo ni Fáráhùn lókè. Glory be to God in heaven. Ògo ni Fáráhùn lókè. Glory be to God in heaven. Mo pàṣẹ pé. I decree tonight. Ayé ò ní wà bákan náà mọ́ your life will not remain same again. ìyípadà rere bá yẹ látàlẹ́. there will be a turn around for your life. ìyípadà rere bá yẹ látàlẹ́. you will begin to experience joy in your life. ìyípadà rere bá ara ẹ lálẹ́. your body will experience joy. ọba ìjẹ lálẹ́ ọbọmọ ara ẹ lálẹ́ ọbẹ̀gun ara ẹ lálẹ́. son. be healed. son. be healed. by words. amen. jésù olúwa wa. amen amen amen ní orúkọ jésù. bẹ́ẹ̀ ọmọ rẹ mo fẹ́ ya omi náà sí mi mọ́. take your water everybody this is the time to bless the water. nígbà tí israẹli jáde kúrò ní egypt tara ilé jacob kúrò ní àjèjì èdè ènìyàn juda ní bímọ ra israẹli ní ìjọba rẹ̀ òkun rí ọsì sàjọdá ní padà sẹ́yìn àwọn kan láfọ bá àgbàtọ kẹkẹ bá ọdà àgùntàn kìíní ṣe ìwọ ọkùnrin tí wọ́n fi sá ìwọ jọdánì tí wọ́n fi padà sẹ́yìn ẹ̀yin ọkẹ́ ńlá tẹ́ fi ń fò bí àgbà tẹ̀yìn ọkẹ́ kékèké bá ọ̀dà àgùntàn wá rírì ìwọ ilẹ̀ níwájú olúwa níwájú ọlọ́run Jacob ẹni tó sa apáta dáadáa gun omi àti òkúta ìbọn di orísun omi. ògo ni fún abá àti fún ọmọ àti fẹ́ mímọ́. bí o ti wà láti kọ́ ṣe bẹ́ẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àyè. lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ìwọ mi yìí lórúkọ jésù paradà kó o di ẹ̀jẹ̀ jésù tán bá ti mú ẹ báyìí kó máa dẹ̀jẹ̀ jésù sí wọn lára sí wọn lẹ́jẹ̀ sí wọn lómi ara sí wọn léegun ara sí wọn lẹ́ran ara lórúkọ jésù tẹ́ ẹ bá ti ń wẹ̀ tẹ́ ẹ bá mú mi lórúkọ jésù kẹ́ ẹ máa sàn gbogbo ogun tó bá ń jà yìí tẹ́ ẹ bá ti lò kógun náà ó ṣẹ́ kógun náà yẹ̀yìn padà kó gbẹ̀dà tó bá wà nù yín kó pòórá tó bá wà lẹ́yìn ara kí náà jó gbàdúrà lórúkọ Jésù tó bá ti ń lo omi àwọn àrùn burúkú tó wà lára rẹ kó parun kí náà jó wọn gbàdúrà. ogun èṣù tó ń fọhùn ara ẹ kò gbọ́dọ̀ fọhùn mọ́ ogun èṣù tó ń sọ̀rọ̀ ara ẹ kò gbọ́dọ̀ tó sọ̀rọ̀ mọ́ yas yas yas tó o bá ti ń lo orí ẹ ò ní gbàbọ̀dẹ̀ ẹ̀dá rẹ ò ní gbàbọ̀dẹ̀ yíyè ló máa máa yè èrò ibi kan ò ní ràn ẹ́ ohun ìjà tó tàbá ṣe ò ní ṣe nǹkan. àwọn tó bá dé sí ẹni ìdájọ́ ọlọ́run máa dá lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá àdàbí ikuru lẹ́búlẹ́bú àìlára àdàbí ọ̀gùntà fẹ́ńfẹ́ lọ lóòótọ́ àríbẹ̀ nísinsìnyí lójijì yá yá yá lòó kórí bẹ́ẹ̀ bó ṣe ń fẹ́ gẹ́lẹ́ kó mi ṣe kó máa ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó máa ṣe gbogbo aláboyún tó bá ti lò báyìí lórúkọ Jésù àbíyè ló máa bí wọn ò ní pààrọ̀ ọmọ ọmọ ẹ nínú àgbọn àdọ́lọ́mọ orúkọ Jésù orí burúkú wàá dorí rẹ ó máa ṣoríire orí burúkú dẹ̀yìn lẹ́yìn ẹ láti ní àṣetì kúrò lọ́rọ̀ rẹ àdáwọ́lé ẹ báyìí á máa yọrí sáyọ̀ ni ire rẹ á máa tọ̀ ẹ́ wá wọ́n á máa fire ká ẹ mọ́lé wọ́n á máa fire wá ẹ rí olóore á wá ẹ wá ó máa rìn wá bá ẹ ni tó o bá ti ń wẹ mi tó ń lo mi olóore rẹ á rìn wá bá ẹ aláàánú ẹ á rìn wá bá ẹ yáás yáás yáás ní orúkọ Jésù Olúwa wa àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin olùṣọ́àgùntàn ògúnbọ̀mọyìn jẹ́ akíkanjú oníwàásù àti olùkọ́ tí ó yanrantí tí ó sì kún fún ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ohun ti ọlọ́run àti ti ayé yìí wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sólì joseph ayọ̀ babalọ́lá lẹ́bàá ọ̀dọ̀ àìràn ní ìlú ìkejì arákejì ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì ó sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí àti ibi ìpàgọ́ fún ìjọ àpòsílẹ̀ ti kristi pẹ̀lú ibi àdúrà àti ilẹ̀ mímọ́ fún gbogbo onígbàgbọ́ àgbáyé tẹ́ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 0809 678 1135 0809 678 1135 kí Olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. ẹ tún darapọ̀ pẹ̀lú wa fún ọ̀rọ̀ ìgbàlá mìíràn ní gbogbo ọjọ́ ajé àti ọjọ́rú lákòókò kan náà lọ́sọ̀ọ̀sẹ̀